الحمد لله الحمد لله الواحد الأحد خالق السماوات والأرض منزل الكتب ومرسل الرسل وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له هدى لعبادته من شاء من عباده وأضل من شاء وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله أرسله الله بالهدى وبدين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صلى الله عليه وعلى آله وصحبه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 gẹ́gẹ́ bá ti ṣàlàyé síwájú eléyìí tó jẹ́ àmì àkọ́kọ́ nínú àwọn àmì eléyìí tó yẹ kó kálukú akódìmù ní ojú ọ̀nà pàǹsílọ́n a sì fẹ́ sẹ́sìn wa lásìlà afitara rẹ̀ wà lìjánà a fẹ́ fìdí rẹmi a fẹ́ forí sápá a sì fẹ́ kábàámà níjọ́ ńlá àníkà máa sílọ́hún pẹ̀lú ìmà àti ìtẹ̀lélànà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wọn náà làmì àkọ́kọ́ tá a ti sàlàyé rẹ̀ síwájú àmì ẹlẹ́ẹ̀kejì wọn náà ní al-ibadatu bi ada'il fara'id kama sílọ̀ pẹ̀lú pé gbogbo ìtọ́lọ́wọ́n bá sí lọ́rùn ẹ̀yàn tọ́lá wá lọ́rùn agbọ́dọ̀ rí pa ń ṣe àmójútó àfiráre àtẹ̀tìnídìí rẹ̀ nítorí pé àwọn àjọsìn tọ́lọ́wọ́n bá fi pa wá láṣẹ wọ́n jẹ́ ìpele ìpele àwọn ọ̀ràn yẹn kò sí mẹ́sẹ̀ wà eléyìí tọ́jú ọ̀ràn yẹn lórí oníkálukú wa bá a ti ṣe pọ̀ tó oníkálukú gbọ́dọ̀ ṣe tiẹ̀ àwọn ọ̀ràn yẹn wá wà tó jẹ́ ọ̀ràn yẹn lórí wa lápapọ̀ wa eléyìí tó ṣe pé ṣíṣe iṣẹ́ yẹn lọ́lọ́run fẹ́ wò kìí ṣe pé ṣé gbogbo yín kópa ń bẹ̀ eléyìí à ń pè ní fardun ala sabil al-kifaya nínú àwọn àjọ tẹ́wẹ̀ àwọn àjọ sìn wa tọ́lọ́ ń ṣe lófin fún wa ṣùgbọ́n tí kò sí túláàsì níbẹ̀ eléyìí tó já sí pé ẹni tó bá ṣe yọ gbẹ̀yìn yọ gbọ́pẹ́ ẹni tó bá ti pàtì àní bẹnu àtẹ́lù àní sọpọ òṣèṣe ẹni tó ṣe ara rẹ̀ ló ṣe láǹfààní ó sì ń bẹ nínú àwọn nǹkan tó ṣe pé wá nínú ṣẹ̀ríyà eléyìí tó ṣe pé ṣíṣe wọn àtàìṣe wọn dọ́gba wàyí o àwọn tó lọ́wọ́ bá wá ṣe lọ́rùn ẹ̀yàn wọ̀nyí àwọn ni tó jẹ́ ojúlówó ọ̀rọ̀ ẹ̀yàn lórí gbogbo akárípà mójútó a gbọ́dọ̀ fi ṣeré a gbọ́dọ̀ fi ráàlì nítorí pẹ̀lú ṣíṣe wọn àti mímójútó wọn láti máa jẹ́ mùsùlùmí ẹni ó bá ti mójútó wọn tọ́pa wọn tì tí ọ̀kọ́ bí ara sí wọn tí kìí ṣe wọn wọn ò lè jẹ́ mùsùlùmí láéláé nítorí pé ń tó sọ wá di mùsùlùmí òun náà ní ṣíṣe ojúṣe mùsùlùmí ẹni tí kìí bá ti ṣojúṣe mùsùlùmí tí wọ́n bá pè é mùsùlùmí àsìpè lásán ni àwọn tọ́lọ̀ wọn àti lọ́rùn èèyàn wáyé ọlọ́run ṣe wọ́n wọ́n hàn wọn ò pamọ́ rárá kéèyàn ń mójútó wọn ọ̀ràn yẹn ni àkọ́kọ́ ni at-tawhid ọ̀ràn yẹn ni tawhid ó ń gángan nípìlẹ̀ ìmọ̀sí oníkálukú sì ni pé ńgbà tí ìpìlẹ̀ lé tí ó ti rẹ́sẹ̀ wàmálẹ̀ wámúwámú gbogbo lé bá kọ́lé lórí kò sí tàbí ṣùgbọ́n pé kò ní pẹ́ kò ní jìnnà tí ó fi dàwó tawhid wa nọ́mbà túláàsì ni kìí ṣe nọ́mbà fẹ́ kótó a di pé tòhídìí ó rí di jókòó lọ́dọ̀ mi mo gbọ́dọ̀ kọ́kọ́ nímà nípa rẹ̀ kí n máa ń tọ́lọ̀ wọn bá fi pa mí láṣẹ nípa tòhídìí kí n sì máa ń tọkọ̀ fún mi láwọn nǹkan tó jẹ́ àtòjíjẹ́ tòhídìí nítorí tí mo bá máa ń tọ́ yẹ kọ́jọ́ tù sí èmi ní túláàsì tí mo sì máa ń tí mo gbọ́dọ̀ jìnnà sí ní túláàsì yóò súnmá kéèyàn tẹ ẹrú sìn fún ọlọ́wọ́n ọba lódodo èèyàn á sì máa tára àmà yìí dẹni tó dìnnà sí gbogbo ntọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá wọ̀ ọ̀fẹ́ gbogbo tòhíì kò sí kan tó ṣe pàtì gbogbo ẹ̀ pátá lèèyàn gbọ́dọ̀ mójútó bí tòhíì ti bá ń bẹ ẹnìkan ò ní máa gbọ́ ní mùsùlùmí ọlọ́bẹ̀ bí tòhíì ti bá wà wọn náà ní máa jẹ́ kó tún gbójú nǹkan Allah títí ohidi bá wà ò gbára lé nǹkan kan Allah tòhídì ni ò lẹ́ẹ̀ma rí i tí wọ́n máa pé mùsùlùmí lòun òun tún máa bá wọn lórí òkè àdánù orí òkè òfò kí wọn lọ wá lọ kí wọn wá ká ló sọnù iná ẹlẹ́sẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ tó ṣe yí pé yóò máa kpla rẹ̀ ní mùsùlùmí ṣùgbọ́n tó ṣe yí pé gbogbo àsomára gbogbo àsokọ́ gbogbo àrìmálẹ̀ gbogbo àlọ́mì gbogbo àwọn sílẹ̀ kò ní wọn. ìgbà tí òtítọ́ yìí iná ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ fọ̀rọ̀ wọn mọ́lọ̀ lórí gbogbo ń tó bá ṣe wọn tí dáadáa bá ṣe wọn wọ́n lọ́dọ̀ ọlọ́run ló ti wá táyìdá àbábúrú bá ṣe wọ́n wọ́n lọ́dọ̀ èèyàn ló ti wá àwọn ti gbàgbéra ńgbà tí òsì tó hì pé gbogbo ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti máa ń wá bó tilẹ̀ jẹ́ pé àfọwọ́fà wà tí máa ṣe sábàbí kaburú ṣèyàn. إن تصبهم حسنة يقولوا هذه من عند الله وإن تصبهم سيئة يقولوا هذه من عندك قل كل من عند الله فما لهؤلاء القوم لا يكادون يفقهون حديثا ما أصابك من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا àti dáadáa àtàyídá títọ̀ òyìn ìdìrẹ́ bá dángájíá ọmọ kọ́dọ̀ lọ́wọ́ ba ló ti máa ń wá ṣùgbọ́n tí àdá bá sèèyàn ọlọ́yìn ẹlẹ́dàá wa ó máa mú káyidó sèèyàn ni pẹ̀lú sábàbí sèèyàn náà bá fọwọ́ ara rẹ̀ fà ṣùgbọ́n lọ́ọ̀ ní òkè káyidá yẹn sí ọ tẹ́lẹ̀ ìbá yé wa tòhídìí rẹ̀ ń bọ́ lọ́wọ́ tó fi ń pè nǹkan mí ìtọ́jà tó sí Allah lórúkọ ọpín sàdúà tẹ̀wíìdì rẹ̀ ń bo lọ́wà tó fi sọ pé gbogbo ń tọ́ bá àwọn bàbá rẹ̀ lórí ẹ̀ àtàwọn oògùn òwò àjogúnbá ò lè pàtì títí òhídìí rẹ bá dáa ó fi kọ́ àwọn ọmọ rẹ náà títí òhídìí rẹ bá dáa ó fi kọ́ ìyàwó rẹ títí òhídìí rẹ bá dáa gbogbo alásùnmọ́ rẹ àwọn náà máa rẹ kọkàn àbómi ìkọ́ lọ́dọ̀ rẹ látàrí pé tòhídìí ó bàbàrà nínú tọ́lọ́nsì lọ́rùn ẹ̀ lórí wa nìyẹn o tòhídì wa gbọ́dọ̀ tẹ̀tì kọ́ gbọ́dọ̀ mẹ́hẹ̀ pọ̀yìnyàn lọ́wọ́ à tẹ́gbẹ́ wọn fi ẹ̀tẹ̀ sílẹ̀ wọn máa palà pálàpá wọn a máa ti jẹ́ tòhí wọn ò sì fẹ́ mójútó bí ti wulẹ̀ ó kéré ma wọn jìnnà sẹ́sìn ní gbogbo jíjìnnà sí wọn ì fẹ́ gbọ́rọ̀ nípa rẹ̀ bí ti wulẹ̀ ó kéré ma wọn wà ahùnrí máa wọn náfìlà as-salawatul khams sọláàtì àkókò márùn tọ́lọ́wọ́n bá ní ká máa mójútó ọgọ́rin èèyàn ní mójútó àwọn júmọ̀ àjẹ́ndì mùsùlùmí pọ̀ lọ́jà ń tirẹ́rẹ́ àwọn Ramadan àjẹ́ndì mùsùlùmí ńkọ́ àwọn náà lọ bí rẹ́rẹ́ àwọn ìsìláàmù bọ́dún dé àwọn náà tún lọ jàrá àwọn èèyàn máa sí lọ́hùn wọ́n máa sí Allahu Akbar lẹ́gbẹ̀ẹ́ ọ̀daràn ọkàn rẹ̀ ò tiẹ̀ ní gbẹ́fúkẹ́ para wọn lèmi náà ó yẹ kí n lọ darapọ̀ mọ́ wọn ti lọ sàlùwàlá ni yóò tún máa jẹun yóò máa dá tán yóò tún máa ṣèṣe pé ohun ọ̀sìn kankan tó burú kí ló ń wá ṣe tí ọ̀dà ọmọ kò ti ṣe mẹ́wàá tí ọ̀dà sọlá tiwa a fi ráre yàtọ̀ sípò àmójútó sọ láti wákàtí márùn-ún àsìkò wọn àgbọ́dọ̀ máa lọ mọ́ wa lọ́wọ́ kó tó di pàǹsí wọn bí ẹni tí ń ṣe sọ láti zohor lákòókò asù ẹni tí ń ṣe sọláàtò làásù lákòókò magrib tàbí ìṣá ẹni tí ń ṣe àṣùbà àtàtìjẹta àti tàná lásùbà àtòní irú ẹ̀sìn rọ́wù lọ́wọ́ ń ṣe yẹn ẹ̀sìn ẹ̀tàjẹ́ ló ń ṣe yẹn gbogbo ìtọ́ba dọ́ràn yẹn ẹja mójútó ọrụ àfirárì zakati owó wa ń bẹ́lẹ̀ sáǹyọ àbá àyọ ọlọ́wọ́n mà bí wa léèrè tọ́ba lọ́la gbẹ̀ndà kìyàmà sùyàmù Ramadan ọwọ́ alẹ́ àbá ọlọ́wọ́n bò kúkú ní wa léèrè ń lọ́la gbẹ̀ndà kìyàmà èwo ni ká fi ń tọ́jú ọ̀ràn lẹ̀. káfi ráre kọ́ ajẹ́ pé náfìlà láàmà mójútó tẹ́lómi bá tẹná mọ́ náfìlà báyìí lọ́sàn-án kan ọlọ́ọ̀ni ọ̀sán kótó látàkì kò yálẹ̀ ta ó lè máa fa náfìlà wọ òrùn yẹ̀tà bísẹ̀ǹsẹ̀ méjì ni ọmọ sálámà bísẹ̀ǹsẹ̀ méjì ni ọmọ sálámà ṣùgbọ́n bá wà ṣùgbọ́n àkóso sọ̀látò zohor kò ṣe asiri kò ní ṣe magrib àti ishai kò ní ṣe náfìlà ìsáni sáá tọ́ba tó ti di pé lẹ́sù tó sùn tọ́ba jí lóru tó tún bẹ̀rẹ̀ sí ní fa náfìlà yìí so ó lè fà wọ àtúbà fẹ́ yọ àlùfájàrí fẹ́ yọ yọ wà lọ sùn bẹ́ẹ̀ nítorí pé òun kìí ṣe sọ̀láàtì dọ́dọ́ ra yẹn a'udhu billahi minash shaitani rajim wọ́n á bi léèrè ó ní gbogbo àwọn sọ̀lá wá ti tẹ pè lọ́rùn àyàn yìí òun kà iye rárá tó wà ọ̀ràn àyàn márùn-ún ojúmọ́ kan ọjọ́ rákà mẹ́tàdínlógún òun sì ṣe náfìlà bí àádọ́rin àádọ́rùn ọgọ́rùn rákà fọlọ́ láàrin òru àtọ̀sán tá a bá wá wò sí ọ̀ràn àyàn eléyìí tí òtún rákà mẹ́tàdínlógún lọ ló túmọ̀ ṣé èyí tí mò ń ṣeun kò ti kò ti tayọ gbogbo ẹ̀jẹ̀ ń wíwù kọ́dà kọ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ambọ̀sibọ́sì yọ tayọ rẹ̀ torí náà tí lòun kankan fẹ́ni tí èbá ti sọ̀ràn yẹn nábìlà kọjá mà nǹkan kan fẹ́ni tí kìí bá ti sọ̀rọ̀ ẹ̀yàn ẹni tó fi àkáàtì owó rẹ̀ lẹ́tí ọ̀yọ́ tí wọ́n ń ṣe sàrà wọ́n ń pinwó wọ́n ń háwó zakati ńkọ́ ó lè fi yún lẹ̀ sàrà làwọn èèyàn ní wọ́n máa ń pe zakati náà sàrà onírara òun ní yọ zakati tó wala hawla wala quwwata illa billah ẹni tó jẹ gbèsè Ramadan tí ọ̀sán ni wọ́n ṣe sita Shawwal ẹ wàá bá ní bí wọn sọ̀rọ̀ èèyàn náà ní sita Shawwal àfi sunna eré ìtọ́ akẹ́tọ̀ ọba sí wàá gbẹ̀yìn wàá gbọ́ pẹ́ tọ́ ọba sì kọ́ tó o ṣe kò sẹ́nìkan tó bẹ̀ náà tẹ́lu ọ̀ yàtọ̀ sí Ramadan fúnra rẹ̀ tí gbèsè rẹ̀ ń bẹ lọ́rùn rẹ̀ túláàsì wọn náà ní kó san gbèsè padà àìwá san padà ń tú láti ó túmọ̀ sí pé ọ̀fẹ́ dá dúró fún kọjọ́ kan nínú béèrè ètò olúwa ẹlẹ́dàá ó bí ọ léèrè tó bá jọ́ gbẹ̀ndà kìyàmù lọ́jọ́ tí ọ̀sá yìí fún ọ láti lọ sọ ikú ẹjẹ́ ń tètè sí pápápá mélòó lẹ sọ pé mo jẹ náà rí. torí ọ̀dọ̀ wọ wa o ọ̀ràn yẹn ni ẹjẹ́ amójútó náà káti ẹ̀ tó bọ́ sí dìínà fìlà ẹni fojú dúdú sí lọ àwọn tó ẹgbẹ́ olódo ni wọ́n wọn ọmọ kankan pa ẹ̀sìn ìsújú àti ẹ̀sìn jẹ́ làwọn fi ń sẹ́sì irú wọn ló máa ń múra sínáfí làkọjá sísọ pàápàá jùlọ sọláàtì ṣùgbọ́n ìtọ́jú ọ̀ràn yẹn wọn ò ní ṣe o ẹ̀rí ẹlòmíràn ń bẹ nínú àwọn tí wọ́n láwọn ń sọ ọ̀ràn yẹn ṣùgbọ́n wọn ò sí bọ́lọ̀ ṣe ní ká ṣe wọ́n kàn ṣe láti gbára gbóná náà ni jẹ́jọ́ sọ Allahu ó gbójú sẹ́gbẹ́ kan tí wọ́n ń ka iye sílìn tí wọ́n kàn sókè torí pé wọ́n fẹ́ mọ iye ẹsẹ̀ tí mọ́sálásí wọn lóòrú àtìbú eléyìí ló wá mú gbọ́ títí tó fi sálámà ẹ̀sìn mà pé sọ̀lá ti ta bẹ̀rẹ̀ pẹ̀lú pé àdẹ̀gbé ojú ságbọ̀n kan abẹ́ àdẹ̀gbé ojú ságbọ̀n kan náà láfi sálámà wàlà hawla wàlà quwwata illa billah ṣé sọ̀lá ti wọ́n ń pelé àbẹ́rẹ́ abẹ́ni ti ń ṣe sọ̀lá láì sàlùwàlá. ó sì ti mà ó ti parí rákà alákọ̀ọ́kọ́ ta ìparí rẹ̀ ọgbọ́n pé kìnnì kan jábọ́ di òun láì sẹ́rù ìṣó náà ní máa jábọ́ bá ni à bọ́jẹ́só bí ọ̀jẹ́só àdọ̀bá yìí dání o aláforíjì lọ́lọ́ ó ò ṣe ó ò ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ a máa ń ṣe náfìlà ló ń ṣe ìgbà tó tún wá fẹ́ yọ zakati rẹ ó gbé kárí mi ó gbé síwájú ńgbà tó kún owó tán lónìí ọ̀hún aláìdá làwọn èèyàn aláìmoore ni wọ́n alọ́yẹ kọ́ kọ́kọ́ tí rí láàárọ̀ ọ̀tíjọ́ kejì sẹ́fà àwọn ènìyàn ṣe lórí lánàá ni kí wọ́n kólé wa kí wọ́n kọ́nà wa pa dúpẹ́ orí àná o ẹ ṣeun ọlọ́mọ bùkún yín o ẹ̀rí bó ti fọwọ́ kan ó fi ṣiṣẹ́ rí ó fọwọ́ kejì ó fi dàgbó wala hawla wala quwwata illa billah torí ẹ gbogbo ẹ̀sìn tá a bá fẹ́ ṣe yàtọ̀ sí pé gbogbo ọ̀ràn yẹn láàmójútó a gbọ́dọ̀ fi ráàrí a gbọ́dọ̀ pa ọ̀ràn yẹn tí kọjá pé násìlà láwọ ara gbálé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gbogbo ọ̀ràn yẹn náà tá à ń bá ń ṣe ká máa ṣe gbọ́nà tó dáa torí ẹ̀ lànà bí wa Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe sọ̀lẹ́ ọwọ́ apàwọ̀ àlùmọ́ rẹ̀ láti káwọn náà ó ṣe sọ̀lẹ́ wọn ní kí ṣe sọláàtì báṣubàṣu o sọlú kàmáàrọ àìtùmúni ọsọlẹ ẹ máa ṣe sọláàtì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí pé mi náà ń ṣe. àwọn sọ abasi dàtẹlé láti lọ sí ṣe hajj àwọn òkọtà wọn ní iye sọ abẹ tọtẹ lánàbì lọ sí hajj ní àti ìdágbére ẹyọ kan ṣoṣo tánàbì ṣe kó filẹ ayé lẹhùn wọn ò dín sí èèyàn ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn gbogbo dáná bí bá ti ṣe àwọn náà máa ṣe wọ́n sin jẹ wọ́n bá ti tọ́ lọ bíbá àwọn náà tẹ̀lé ìdúró lọ́wọ́ ni wọ́n dùn ó jókòó ni àwọn náà jókòó ọ̀sọ́kò ni àwọn náà ni gbogbo wọn ń fárí ni gbogbo wọn gunra ó tún padà mẹ́kà ọlọ́sẹ̀ tó wá ó tún ṣe sọ̀fà àti gbogbo sàhábà náà ṣe bánàbí sallallahu alaihi ti wọn fi yé wọn pé ẹ gba àlàyé báwo lẹ́sìn ṣe máa ṣe hajj yín lọ́dọ̀ mi o ayé ọgbà wà lábẹ́ àbúradà Islam láti máa ṣẹ̀sìn báṣubàṣu bó ṣe wà nítorí táyìn bá ti sọ pé bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa ṣe ẹ ti fi òwe sọ wípé kò sáǹfààní fún ríran tọ́lọ́run ànábì nù sallallahu alaihi wa alihi wasallam torí pé ẹ̀fẹ́ wà wò kọ́sì rẹ̀ ẹ sì máa rí pé ru wọn àwọn onímọ̀ fẹni tí bá ń ṣẹ̀sìn ti yẹ̀yẹ́ wọn máa ní sunna àbí kí ló ló ń ṣe láwọn alákatakítí yẹn ó ti lọ́ọ́ gba wèrè mẹ́sìn ẹnitóri ẹ ti dàrú ayé náà wọ́n ti máa dá a mà kó tó di pọ́wọ́ sáré ẹnìkan tẹ̀lé lánàá nàbì sallallahu alaihi wasallam ọwọ́ alọ́ gba wèrè mẹ́sìn ìwọ tó ọwọ́ àgbà wèrè mẹ́sìn kọ́ abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ fala saddaqa wala salla walakin kadhaba wa tawalla. tẹ́kù sílọ̀ tẹ́lẹ̀ náà ọ̀daràn paraku olórí ibú ni wọ́n ń fi déètì síta pé ẹ̀yin ará àdúgbò ẹ̀ mọ ìjọba ìlẹ́gùn ọjà dì o tá ń lẹ́gùn òfò tá ń lẹ́gùn àdánù ẹ̀yin ó dàbí kọ́ lọ pé ẹni tí ò ti wà mọ́sálásí ní ìsìn kí ló ń ṣe ní dispana èwo ló ń ṣe pẹ̀lú ámà símẹ́ǹtì tẹ kó kalẹ̀ àti kékeré ọmọ pé wọ́n ti ń ṣe kútúbà ni ìwọ òkèèyàn láti sóríire àfikọ́ máa pé coronavirus ọdọọdún òrùn ma yín lọ́wọ́ yìí ń o tó dàrú títí láéláé pẹ̀lú ògùn ọlọ́yọ̀ máa dàrú náà ni. ẹ̀wá lẹ́ fẹ́ mú déètì tuntun fẹ́ gún òfò ìwọ́tẹ́ ìsìn ọ kún bàbá ẹ rò ni Abdulsalam ọba ọba àlàáfíà ọmọ wa dàgbà tán ó di àṣetọ́ni kèsèjẹrù kòsèjẹrù àṣetọ́ni gbogbo bí táti sórí ilé táti islam ẹni rí mbẹ́ wọ́n ń fọ́gò wọ́n ń jọ̀bẹ́ ibẹ̀ lẹ́bọ̀ ọmọ lórí ibú sẹ́mi pé àwọn bàbá rere sí i wọ́n rò pé musa ni ọ̀jẹ̀ ni àṣefìrà àwọn àlélẹ́ wàlà hawla wàlà quwwata illa billah ẹ̀sìn wa agbọ́dọ̀ mójútó ọ̀ràn àyàn ní gbogbo ọ̀ràn àyàn pa agbọ́dọ̀ mójútó òbúkátà kọjá pé wọ́n di ọ lónìí àṣọ àpò kó tún á di ọlọ́la àṣùbà kó tún á di ọlọ́la àṣùbà agbáńtarẹ̀ ó ti ń lọ ọgbọ̀n ọdún ọ̀gbádùn ṣé wọ́n di ọkọ oúnjẹ àárọ̀ rí wọ́n tọ́ dírí fóúnjẹ ọ̀sán tàlẹ́ nínú ọ̀sẹ̀ pàkíyèsí rẹ pé ebi ti yẹ kó máa pọ́ lálẹ́ ṣebí gbogbo eléyìí ẹnìkẹ́ pìtàn rẹ̀ fún wa wọn náà lọ mọ̀ pé áá mo ti ń dàmọ̀ látọjọ́ mẹ́ta ẹ ti ń parọ́ rẹ̀ èsì kùn rẹ ṣeré yóò tún máa da lásà pé wọn ní ntẹyẹ bá jẹlẹ yóò gbé fò ìwọ gẹ́gẹ́ bí ẹyẹ ẹyẹ òwìwí bàbá ntẹyẹ bá jẹlẹ yóò gbé fò ọ wàá mọ̀ pé ẹ̀sìn tó bá ṣe láyé yóò bọ̀wọ̀ sàárè kó tó máa kòwé pé tó bá jẹ ló gbé fò ìwọ gẹ́gẹ́ bí bàkádù abọ́lójẹ kú òòrùn kọ̀wọ̀ sàárè ni. kí ni máa bá yàn nàdú nù sàárè kì í sàmàlà kì í yẹn tá a gbélé ayé jẹ kì í orúkọ kì í sẹ́rùn ọ̀yà. tó gbélé ayé ṣe ní ọ̀bọ̀ nàdú iṣẹ́ ọwọ́ rẹ̀ ọ̀dà ẹ̀sìn kankan ọwọ́ afẹ́ da fún ọ. àwọn kan wá àdánwò wọ́n àdánù wọn náà pàṣẹ àdúrà lọ mú fifty naira wíkẹ́ ẹ̀yà alijanna èsì ìsìnlọ sọ̀rọ̀ kẹ́tí ọmọ bá rù rẹ tọrọ náà irú ròǹbòrùn irú ròǹbòrùn torí bá ṣe yọ fífi náírà wọn ti sọ tó náà létí pé kìí lọ mọ́tíláṣí o kìí sin lọ́wọ́ ó sì lówó fífì tó fi ilẹ̀ kéré o àwọn ọmọ àgbàdúró ẹrù tó dirú fífì náírà kò lè gbé àbá oṣù kan gan ti ń wọ fífì náírà lọ́rùn àti ìgbẹ́rùsì ọ̀nà máa pe ẹ mọ̀lẹ́sẹ̀ mẹ́yẹ bọ̀ lákùnrin ẹ̀sán máa bá ju àǹsó náà gbogbo bí ẹ̀tàn jẹ bí ìrégbè ni máa jọ yorùbá lójú láti sọ pé ńgbà tẹ́tàn jẹ ń bọ̀ wálé ayé àwùjọ yorùbá ń bàálù rẹ̀ bàtì ìgbà táwọn èèyàn wá ń gbọ́n wọ́n ti tì í tì kọ̀gbá títì mà ó ti dọ̀kọ̀ mọ́ wa ń gbá wàlà àwùlà wàlà kú wọ́tẹ́ ìlà bìlà ẹlòmíì kò sí tí wọn ò ní kọ́dà yóò tún yàn ọ́ sójú ìwọ tó ń jiyàn pé ah, ah, ọlọ́run náà sí mi ni ó sì ń kalẹ̀kùn jojúmọ́ ọ̀dà kájà ẹ̀ pé ń ọ̀run wọn padà wá já síná sọ́wọ́ à ń ń jọ́nà ni yóò bá lẹ́bù ní ẹ o ẹ̀rú ọmọ wa gbà ọ́ náà oníkà ah, má ti òun mọ́ èmi ò sì fẹ́ sọnù à ìsọtọ́ kò tí ì halẹ̀ tá a mọ̀ pé ń halẹ̀ iná ìníjọ́ tó bá sílẹ̀kùn tó bẹ̀rẹ̀ sí kàn lẹ́sìn ẹ wá jẹ gbogbo èèyàn ọba yín dá ẹ máa tọ́ka sí fi ń gbá mi lẹ́sẹ̀ báyìí ó ní mo lè jí òun lọ sí lọ́hùn tó bá jẹ́ pé irú ròǹborùn náà làwọn tí ó àrùn ńlá kàkà ó lè máa lù yẹn nítorí pé ń pè ọ́ wá sórí kí ni sọ bẹ́ẹ̀ torí di eléyìí ọ̀pọ̀ àìmọye ló ti yàn lódì ni torí wọn bá aṣọ òdodo wa. èyí tá à ń ti ṣe é bọ̀ látàárọ̀ ọjọ́ òpè já máa sin lọ́n ó sì ní wọn náà ó ti gbọ́ wáàzì kí wáàzì ẹ dákun já máa sin wáàzì tí ọ̀dà ànú lọ́dọ̀ Yorùbá àmọ́ àbúrò bàbá ológun kan mọ dákẹ́kẹ́ wọ́n ní kì í bàjẹ́ kan tó yẹ di yóò wàláì wọ́n ṣe tán láti gbéra láti wọ́n gba mọ́dákẹ́kẹ́ lọ ní Yorùbá tọ́ba ti wá gbóògùn rọ̀ ojú rẹ̀ ọmọ aranko burúkú ojú rẹ̀ ọmọ aranko burúkú tí ọmọ pé rọ́ lásán náà ni ó dàbí olóògùn tá a fẹ́ lọ gba oògùn tó jẹ́ pé kò ní jẹ́ kí ìbọn ràn wá a fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ àsìkò tí oníkàwọn ká lọ yé olóńjogún rẹ̀ lọ́dọ̀ bàbá òní bàbá òní náà jogún rẹ̀ lọ́dọ̀ bàbá ńlá ni àsìkò tó wá ní ká máa tẹ̀lé òǹkà lọlé ọlọ́run bá ní kí rògbòdìyàn ṣẹlẹ̀ nù gbòòrò àjọ ń bẹ pẹ̀lú ẹ̀. làwọn ọmọ ọ̀sọ́ta àwọn bá tàbá gbẹ́sẹ̀ yin bàbá yìí ọ̀tá rẹ̀ ti ń bọ̀ ọ̀dọ̀ bàbá ńlọlọ bàbá tí ó fún alóògùn ayẹta ọ̀tá bá wọlé sí bàbá òkò nínú bàbá bá ní ẹ̀ ń wò mìíràn ni ẹ̀yin máa dé yẹn ń wò àbàbá ṣe bí ẹ ti lu ayẹta nìkọjá wọ ara ti yẹn wọ̀ èèwọ̀ ká má gbọ́ ọ ní àti gbọ́ yìí o àti gbọ́ yìí o ti wọlé tó la ọsibítù ọsibítù báwo bàbá aláwo bàbá olórí ibu ìwọ́tọ̀ yẹ kó olóògùn tí ó yẹ tata fẹ́ gbarú ẹ̀ lọ́dọ̀ rẹ̀ oògùn àdánwò oògùn àdánù so gbogbo ọ̀rọ̀ ní ìjọ àwọn lójú ẹ̀sìn ìjọ wọn lójú wọn dàbí ká dánwò ọbẹ̀ nìkan ni wọn jẹ gbèsè gbèsè pọ̀ ẹ dákun àdúrà wo lèyàn lè máa ṣe tọ́lọ̀ wọn bá fi lè báyàn san gbèsè yìí àọ́pọ̀ amẹ́gbà kékeré yìí pé allahumma akfini bi halalika an haramika wa aghnini bi fadlika amman ẹnitọgbọ lọngbọ yóò dé ni yóò sì bẹ̀rẹ̀ sí ní lò múnásìkí àdínì kọ aláwọmọ kí lẹ pé aláwọmọ <laughs> ìbọn lẹ ti pé náà àfi ní àfi kí ni gbèsè ó ju agbára gbogbo àfi nítorí wí lọ láìla ńjọ́ tí olórí ibú bá wá kú wọ́n á pè yín olórí rẹ pé ah babalágbájá kú ẹ wá ṣe sọ láti sí lára sẹ́ni mo pé ẹ̀yin náà máa ronú kọ́nà kó ti pẹ́ ẹ̀ ní mánì tó nǹkan pé ẹ̀ eh, talẹ́ ló kú náà bàbá tó wà ń bi orí ta ni bàbá èwo àà ọmọ bàbá bàbá bíntín bàbá bíntín máa sin lọ mọ̀jà sọ bẹ́ẹ̀ mo ti kú wọn ní amọ̀ sọ̀rọ̀ òkú lẹ́jà bí tẹ́lẹ̀ yìí kọ́. ẹni díẹ̀ sí lọ ẹ jẹ́ yọ ọmọ ẹ má sì sọ láti ṣe la ọlọ́run ti tú àṣírí pé léyìí èsì lọ sẹ́mi kó kálukú ó sinmi ni ẹ sọ yanya yanya kí kálukú ọgbọ́ ọlọ́run méjì á sọ láti ṣe sí èèyàn la o eléyìí èsì lọ o ẹ sì wọn ya yín ẹran ìjọ kan náà ẹsẹ̀ mẹ́fà péré ni irọ́ ni kì í ṣẹsẹ̀ mẹ́fà ẹlòmíì ga tẹsẹ̀ mẹ́jọ tẹ ẹ bá gbẹ́sẹ̀ mẹ́fà fún ẹ kì í bẹ̀ ni bíi sadíìnì sẹ́mi pé ẹsẹ̀ ń sekúsè ẹlòmíì ẹsẹ̀ mẹ́rin gíga rẹ̀ sẹ́gbẹ̀ mẹ́fà ẹ sì lẹ̀ sọ gbogbo etí o bá wọn sọ pẹ́sẹ̀ mẹ́fà irọ́ burúkú irọ́ burúkú so ẹ sọ pé ilẹ̀ ló sùn àbí ẹsẹ̀ tiẹ̀ bá ti gbà ní. àkàràmọ̀kùnmọ̀lá ọ̀ràn àyàn ẹja mójútó ẹjẹ amójútó ẹni tó bá ti lè fi ọ̀ràn yàrá rè wàláhì kò láàyè lálùjẹ̀nà bá a jẹ́ náfìlà ló mójútó ọ̀ láàyè lálùjẹ̀nà torí ẹ̀ ó wà nínú hadith eléyìí ti Talha ibnu Ubaydillah tọ́gbà wa olókùnrin kan wá bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn ará Najd. najidu yẹn ọmọbẹ nù Saudi Arabia lónìí ó wá bá nàbì sallallahu alayhi wa tí irun orí rẹ̀ rí wúruwúru kọ ya èèyàn ń gbọ́ dídùn rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ ò yéèyàn títí ó fi súnmọ́ nàbì sallallahu alayhi dáadáa làwọn lọ́dọ̀ anabi sallallahu alayhi pé islam gan tó ló mú wa ẹ rí àwọn èèyàn láyà láyà anabi sallallahu alayhi torí wọ́n fẹ́ sórí rẹ̀ wọn ò kúnu torí wọ́n fẹ́ wà lìjẹnà kò é ṣe wọ́n ní wọ́n pélé yàn máa fi sin lọ ẹ ni pàwọn á ní ìsìn à láyà ń jẹ́ ká máa fòdó sin lọ ọ̀pọ̀ tá a mọ bó wọn máa ṣe ṣe á kàn máa ṣe pé ẹ wọn ní ká ṣe bẹ́ẹ̀ náà làwọn náà ń ṣe ẹ̀yin kò lè kọ́ ma torí pé mà àwọn wọ̀nyẹn láyà torí wọ́n fẹ́ wà lìjẹ́nà wọ́n máa béèrè wọ́n ní wà ànábì sallallahu alaihi wasallam mọ̀ ń béèrè nípa islam kí ni islam ga tó ọlọ́run fi ràn ànábì wa dá lóhùn khamsu salawatin fil yawmi wal layla sọláàtì wákàtí márùn ni lóru àti lọ́sàn ọgbọ́n ó wá bí anabi léèrè ó ní hal alayya ghayruha yàtọ̀ sí márùn sẹ́sọ̀ láti mi wà tọ́lọ̀ tó ṣe lọ́rùn àyàlẹ́ mi lórí bàbá arúgbó ní bèrè yìí o anabi ní láà illa an tatawwa kò sísọ̀ láti mi tó tún jẹ́ ọ̀ràn àyà tọ́jú ojúlówó ọ̀ràn àyà lórí rẹ̀ mọ́ yàtọ̀ sí márùn àyàfi tó o bá fẹ́ ṣe láti náà fi là ọkùnrin ikú tẹ̀síwájú anabi sallallahu alaihi wasallam tẹ̀síwájú ó ní yàtọ̀ sí sọlá Ọlọ́run tún ṣe Ramadan lọ́ràn yẹn nínú Islam ó ní Ramadan ṣé gbogbo oṣù yẹn ni anabi ní gbogbo oṣù ni ó ní hàlà alẹ́ yàgé ìrọ̀ yàtọ̀ sí Ramadan sọ́tù mi tún bẹ tọ́lọ̀ ní ká tún fi máa kẹ́nu rófò nǹkan fi máa ṣẹ̀sìn qala la anabi ní rárá illa an tatawwa àyàfi tó bá tún fẹ́ ṣe ìkẹ́nu rótọ́jẹ́ náfìlà tọ́ Talha ibn Ubaydillah ọlànàbí wa tún sọ fún nípa zakat ọwọ́ ni yàtọ̀ sí zakat tọ́jú ọ̀ràn yẹn hàlẹ́ àlẹ́ yàgẹ̀ yóò ha ṣé zakat mi tún bẹ yàtọ̀ sí tọ́jú ọ̀ràn yẹn yìí tó náà tún jọ́ ọ̀ràn yẹn qala la ìyẹn ni pé sọ́jà ọ̀nà mi tún bẹ tó tún jọ́ ọ̀ràn yẹn kí n náwó sí yàtọ̀ sí zakat anábì ni rárá illa an tatawwa àfitọ́ bá wọ̀ Talha ni ọkùnrin bá pẹ́yìn dáa ńlọ lẹ́ni tí ń sọ yìí wàláhi la azidu ala hada wala anqus mọ́fọ́lọ́mbura ìní fi kankan ìní fi kankan kún tánàbì sọ yìí ìsì ní dín kankan kún nínú tánàbì sọ yanni pé gbogbo ntó pè lọ́rùn àyàn máa rí i pé mo mójútó kò sáfikún kò sádínkù anabi wa gbọ́n dọ́sọ̀ anabi náà wa sọ̀rọ̀ yìí anabi ní aflaha in sadaq. tọ́ba yẹ kó dúdú lọ sọ kó kún kó dínkù yóò ni yóò ṣoríire wọ́n ní nínú àdìsí Ànábì sallallahu hajj nínú àdìsí Ànábì ó dárúkọ tawhid akọ nítorí pé gbogbo èèyàn ti mà tọ́ba ní tawhid tọ́ba ṣe sọ láti ṣe dànù ni tọ́ba ní tọ́ba ṣe Ramadan àti dànù tó o bá ní tòhí tó o bá yọ zaka ìfowósòfò látàn yìí gbogbo èèyàn ti máa yàn àmọ́ ti hajj àwọn olùmọ̀ pé àsìkò tó wá béèrè sí ọlọ́run tí ì sí hajj lọ́ràn yẹn nítorí pé hajj ọlọ́run sí lọ́ràn yẹn lọ́dún kẹfà lẹ́yìn nabi wa muhammed alayhi wa wa sallam nkọdún mẹ́rin tá lọ́lọ́run hajj lọ́ràn yẹn ẹ wò bá sallallahu alayhi ṣe fi. sísorí ire ọkùnrin yìí kọ́ mímójútó ntí jẹ́ ojúlówó ọ̀ràn àyàn nínú Islam tánà fífi kọ́ lọ́rùn ajẹ́pẹ́ tèmi pẹ̀lú rẹ̀ náà bá mójútó àwọn òpó ẹ̀sìn Islam márààrún tá à ń ṣe tá a máa fi ráre tá à ń ṣe ṣe lọ́nà tọ́tọ́tọ́ dáa ntọ́ dájú ni pé ọ̀nà àti soríire la mú pọ̀n ẹni tí ó wa fẹ́ soríire kò ní mójútó àwọn orígun ẹ̀sìn Islam ẹni tí bá ti ti fi ẹ̀sìn ti fi ráàlì tó mú nǹkan ti ọlọ́run ẹlẹ́dàá fi pálásẹ tó mójútó tó a jẹ pé násìlà ló hùn rí má ẹgbà pé ń sera rẹ̀ ni irú tọrí kọ máa ń ṣe onítọ̀rí kọ yóò fi esi gidi sílẹ̀ gbogbo ndọrọ pé lọ́ràn yẹn ó lè má mójútó àwọn zikiri zikiri zikiri zikiri yìí náà ni tọmọ atutukutu àsìkò ìgbà tí bá ń tutukutu ní tí wọn bá pa kéèsì rẹ yóò tún máa sọ pé ìmọ̀ tó fojú hàn lẹ́yìn ní ẹ̀yin ọ̀mọ̀ mà tó pamá lórúkọ àti fẹsẹ̀ àwọn èèyàn jẹ ó lè máa tutukutu pàtó lọ sọ pé ala bi zikrillahi tatma'innul qulub ẹtẹ tí gbọ́ ìrántí Ọlọ́run ní máa jẹ́ kọ́kàn ọba rẹ̀ yóò ní ẹ abẹ́rẹ́ nǹkan mẹ́rin díkìrì táwọn ṣe ni. kìí máa ṣe díkìrì rọ́tẹ̀yìn sí torí pé àkọ́kọ́ díkìrì tọ́lọ̀ sọ bẹ́ẹ̀ ọ̀nà ni sọ̀láàtì èsì sọ̀láàtì ọ̀ alọ́kàn rẹ̀ ọ̀balẹ̀ ọlọ́mọdé nínú díkìrì ni kákí alukurani wéé ká wọn kàn lórí laago pé la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ṣé díkìrì nù àwọn ń ṣeré wọn ń ṣeré wọn ń tọrí kọ láìsí ìgbéda yẹ àbí tọrí kọ lànà bí mu wa nígbà tí èsì pọ̀ máa ń tó ń ṣe. tọ̀rí kọba o àwa wí tí àwọn míì wá gbin lájẹ wọn máa pẹ́ à kí ni wọ́n ń pè tọ̀rí kọ kí ni wọ́n ń pè súfì àwọn tí ò yé ni wọ́n ń pè súfì ọ̀dá àwọn tí ò yé ni wọ́n ń pè tọ̀rí kọ ọ̀dá ẹ̀sọ́ tọ̀rí kọ sáà nàbì wà ẹ̀sọ́ súfì sáà nàbì fi gi rẹ̀ lọ́lẹ̀ sódà tá a fi mà pé nítọ́ dá lẹ́ ṣe irọ́ lásán ẹ pé bí tẹ́yìn ti ń ráwìn yẹn tu jẹnu kẹ́ ẹ pé ń tẹ́yìn ṣe ló rẹ̀ gidi kẹ́ni tí ò yé kó lè báyìí àmọ́ ti yẹ̀yìn akramakumullah ẹ mọ̀ pé ọ̀ràn yàn kò sí tá a lè fi wé ọ wá nínú hadith eléyìí tó ṣe pé anabi sallallahu alaihi wasallam ti ṣe àlàyé eléyìí tí ò sáfikún lórí ẹ̀ àdìsí tí imaamu bukhari rahimahullah tó gbé jáde eléyìí tí anabi gan gbà wá látọ̀dọ̀ ọlọ́run ó jẹ́ hadith qudsi ọlọ́ni man aadali waliyan faqad aazantuhu bil harb ẹnikẹ́ni tó bá di tẹ̀mẹ́ ìyàmí kan mo ti kéde ogun lé lórí ẹ wàllá ẹni ọlọ́run ò ṣe bàjá ẹni tó bá dúró tọ́ ọlọ́run lódodo tó bá bàjá wàá rí kó fìdí rẹmi wàá forí sápá wàá sófò dànù wàá jóná dànù àìdótọ́ ọlọ́run ní gidi ìní máa jẹ́ kéèyàn dààmú nù gbèsè ayé tẹ́ bá fi lè dúró tọ́ ọlọ́run ọba ní gidi.

ẹnikẹ́ni tó bá fẹ́ jóná dànù tó fẹ́ sórí ibú ló lè jìjẹ sí ọ. ẹ̀gbọ́n tó lọ sọ ni man aadali waliyan faqad aadantuhu bil harb ẹnikẹ́ni tó bá dìtẹ̀ sí ẹni mi kan mo ti kéde ogun lé lórí ẹ dákun tá lọ́lọ́wọ́ bá kéde ogun lé lórí tí ó wà lè borí ọlọ́ ọlọ́wọ́ bá wá ní wa ma taqarraba ilayya abdi bi shay' ahabbu ilayya mimma aftaratuhu alayhi ẹrú mi kan sí tí wọn máa wọnà láti súnmọ́ mi Ọlọ́run pẹ̀lú iṣẹ́ kan kò sí iṣẹ́ kan tó lè fi wá àti súnmọ́ mi Ọlọ́run tí mo nífẹ̀ẹ́ sí bíi kọ́ máa ṣe ní tí mo ti lọ́rùn àyà lórí ẹ̀ Allahu akbar ó bùkátà kọ́ máa fa tó gùn láti bí ìdẹ́yẹ ń kọrin. ipe àfikún ọ̀fà wàfífà yìí láàárọ̀ láàárọ̀ tó o bá ti fàtẹ́ńjọ́ kan o gbọ́dọ̀ dìde lọ́sìn kankan ọ̀dájú pé tẹ́bi ọba wa bọ ńbẹ̀ ńgbà ọba dìde wọn náà lọ bẹ́bi kí tẹ̀sùn bó láti ajílẹ̀ tó ń bì kó fi dẹ́yẹ kọrin sẹ́mi pé kèé ṣeré bá gùn láti gan ní kéèyàn kan gbà sọsẹ kọ́nà kó tó di pa wà nà lọ́lọ́ gbanagadá títí dẹ́ yẹn kọrin àbá wọn wá ní pèpèkúpè kán ipe torí ní òjò kò súnmọ́ lọ ó lè súnmọ́ lọ ẹlòmíì kọ àlìjánu nígbè wàhálì kó kọ àlìjánu kò súnmọ́ lọ ó yà ìtọ́ di eléyìí ẹrú mi ò ṣe láti wá ti súnmẹ́mi ọlọ́run ní nǹkan tí mo nífẹ̀ẹ́ sí tó kọ́ máa náà lẹ gbọ́n o lásán kọ́lọ́pọ̀lọpọ̀ wá jìnnà sọ́lọ́ o torí pé àìmójútó ń tọ́lọ̀ ń ṣe lọ́ràn yẹn lè wà lórí. à ń fẹ̀sìn wa fi ń ráre ojú ọ̀nà ọ̀ra wa à ń gbé gbafi tí ọ̀dá ìdínú tọrọ fi polúkúrú mùsùlùmọ́ pọ̀lọpọ̀ lọ́wọ́. wala yazalu abdi yataqarrabu ilayya bin nawafil hatta uhibbahu lẹ́yìn ìgbà mójútó ọ̀ràn yẹn ẹrú mi ò wá ní yé máa ṣe náfìlà náfìlà náfìlà náfìlà náfìlà láti fi súnmẹ́mi ọlọ́run títí tí ń fìdí pé mo fẹ́ràn rẹ̀ àmọ́ ní wúlò lẹ́yìn ọ̀ràn yẹn èyí túmọ̀ sí pé ẹ ti ká mójútó àwọn ọ̀ràn yẹn wá ẹ a gbọ́dọ̀ fi ṣàwàdà bí tí ó kéré ma ara ojúṣe wa tó sọ di mùsùlùmí ẹni tí bá ń mójútó ojúṣe rẹ̀ ló lè jẹ́ mùsùlùmí ẹni tó bá ti fi ojúṣe rẹ̀ tó bá fi ráàlì kò lè jẹ́ mùsùlùmí mùsùlùmí gbọ́dọ̀ mójútó gbogbo ntọ́lọ̀ ń sin lọ́rùn àyàn lé lórí nàmbà túláàsì tí kìí ṣe nàmbà fẹ́ àwọn náfìlà nàmbà fẹ́ ni kìí ṣe nàmbà túláàsì náfìlà wúlò jọjọ ó pàtàkì púpọ̀ ṣùgbọ́n fẹ́ni tí bá ti mójútó àwọn ọ̀ràn yìí. akramakumullah nínú àwọn nǹkan eléyìí tó ṣe pé atúgbọ́dọ̀ máa mójútó tọ́jẹ́ nǹkan ẹlẹ́kẹta nínú àwọn nǹkan táwọn aṣíwájú wa rere máa mójútó nù jọ́sìn tiwọn òun náà ni kéèyàn ṣọ́ra pátá korongodo níbi tí ìbá ti ń sẹ́sì kéèyàn ṣọ́ra fún gbogbo ohun tó lè kọ́ ìrojú báyìí gbogbo tó lè falà kéèyàn kó ń di ẹsẹ̀ yẹn sí èèyàn gbọ́dọ̀ ṣọ́ra fún un أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم استغفروا إنه هو الغفور الرحيم hmm. Hmm. Hmm. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله واعلموا أن التقوى وصية الله للأولين والآخرين فقال عز من قائل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله lásìkò gbàtà máa سلام sin lọ́n pàápàá jùlọ ẹyẹ ká lọ mọ̀ pé ń ṣe là ń bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ jẹ́jẹ́ gẹ́gẹ́ bó ti ṣe wá nínú hadith iléeṣẹ́ imaamu malik àti àwọn míì gbé jáde ìgbàna wa muhammed sallallahu alayhi wa sallam ó ní inna al-musalliya idha qama yusalli fa innama yunaji rabbah falyanzur ahadukum kayfa yunaji. ولا يرفع بعضكم صوته فوق بعض بالقرآن النبي صلى الله عليه وسلم نتابع بادرو تنسي صلاة نسي لنبالون وباسر جاجو تورينا أني كانوا يوغوا لكم رسوكي láti fi kọ́ àìrójú bẹ́ẹ̀ lómi nínú sọlẹ́t pẹ̀lú alukur'ani tí wọ́n ń ké bí kápá abáraka àkọ́kàn àwọn afẹ́ san rákà méjì tó kún sọ̀látul Maghrib kí gbogbo wa wá dìde ní ìdìde wa alákọ̀ọ́kọ́ lẹ́yìn sí sálámà imam oníkálukọ́ wa máa ka kí ó kó gbóǹsókè rẹ rere ẹ rí i pé bá a ṣe gbóǹsókè yìí kò ní fẹ́ni tó àlẹ́gbẹ̀ẹ́ wa láti láǹfààní dáńtó nkíma torí ànábì ní ẹ gbọ́dọ̀ dánwò gbogbo ní tẹ́sí fi kọ́ àìrójú bẹ́ẹ̀ lómi ẹ gbọ́dọ̀ ṣe é akramakumullah gbogbo àdúrà gbogbo ẹ̀sìn téèyàn bá máa ṣe tọkàntọkàn ọlọ́run bá kì í gbà. inna Allaha la yaqbalu du'a'an min kulli qalbi ghafilin lahin. ọlọ́run kì í gba gbogbo àdúrà tó jáde láti inú àwọn ọkàn àwọn afọ́nufọ́ra. ẹ jẹ́ ọkàn yẹn wà ń bẹ̀. ẹ̀yin awo sọ láti tá à ń ṣe yìí ọwọ́ àwọn ọba tọkàn yín bá wà ń bẹ̀ lẹ́gbàá ládàá rẹ̀ turẹ̀ ni àdìsí ṣe fi hàn wá kò lè rọrùn kò lè ṣeé ṣe fẹ́ni kankan nu wa ká ṣe sọ láti kọ́dà kó ṣe rákà méjì péré ká wá gba ládàá pé kò lè ṣeé ṣe nítorí pé ẹ̀rí pé gbogbo ń ta ti gbàgbé tẹ́lẹ̀ tábẹ̀rẹ̀ sí ní rántí ní kété tá a bá ti ṣe Allahu Akbar ìtọ́ni ọmọ gbé wá fún wa ní mẹ́sàn-án mẹ́wàá gbogbo ntí ọ̀yẹ́ kọjá pé ńlá amúgbọ́ là ń ronú pa rẹ̀ níṣẹ́ tó ni ó gbé wá fún wa nínú sọ́lá ìyẹn tó bá gbébi tá à ti ń ṣe sọ́lá ti yẹn gan kò sí nǹkan kan tó lè mú ni ká ìrojú tó lè mú ni yọkàn kó ń di rẹ̀ láyé ibi tá à ń lò kó wa ni tó bá yẹ pé nu mọ́ṣáláṣí tá a wà wọ́n sọ̀sọ̀ góòlù sí lóríṣiríṣi wọ́n hàn kí ó ti la lọ́lọ́kan ọ̀jọ̀kan ìtẹ́ rẹ̀ bàbá ní jẹ́ńjẹ́ ni lọ́nà tó ṣe pé ó tún máa ronú gbàgbà pé áá ah, ah, àwọn èèyàn kan ló ṣerú tẹ́bù sí dáa tó ìfà wọ́wọ́wọ́ kọ́lá kọ́lọ̀ ọkọ̀ lákè kàlákè ni wọ́n kì í bọ́nú ilé wọ́n tún múlẹ̀ wọ́n wọ́n tiẹ̀ wọ́n tiẹ̀ wọ́n tiẹ̀ ṣe ń ṣe lẹ́sẹ̀ èèyàn áá ah, ó ń yọkùlù ni lọ́jọ́ pé nítorí òrò tó fi sálámà ni ẹlòmíì wọ́n ń ṣe sọ̀lá ni wọ́n ń wo ara ògiri níwájú ọ̀ tẹ́lẹ̀ yìí láfi lélẹ́yìí ni àbí lámìyà kú ni tọ́ba wa gẹ̀ẹ́sì ẹ̀ tó ní lílá fi lẹ́yìn rákà kẹta ntọ́kọ mọ nǹkan kọ́kọ́ já sọ ntọ́ wọn máa rò sí ìsálámà ni ẹ dákun torí tọ́lọ̀ bóòlù àti wàá fẹ́ jáde kó nu sọ láti ntá àgbàládà ntá àti fẹ́ sí wàlìjá náà nù afẹ́ lẹ táìsì sí àwa lẹ́ etí ò ní mú àwọn èèyàn ká ìrójú àwa lọ léun kọlọkọlọ kọlọkọlọ kọlọkọlọ dúdú wọnú funfun funfun wọnú pupa pupa wọnú yẹlò àfa lóríṣiríṣi wọ́n tún wá sí pé ìtàn fi là á láàrin òun tún wá dóríṣi mi ọ̀tọ̀ èèyàn mọ̀ wá rò pé ah, ah, àwọn táyìlà fi tẹ̀ tó kí ni wọ́n sì tò ẹ́ tó bá pé wọ́n gbé ìwọ́nú eléyìí tó tún gbé ìwọ́nú eléyìí kò bá ti dáa jù lórí sọ láti fa abẹ́rẹ́ rí nǹkan mọ́ níta máa ronú táyì sálámà kóòtù tó wá lọ jẹ́ pé àwọn karambani ti máa gbé fọ́tò kọ́ mọ́sálásí wọ́n wá tu àwọn ṣéwù ṣéwù ṣéwù ṣéwù ranu wọn lọ lóríṣiríṣi èyí ló kú eléyìí gbọ́wọ́ nígbà tí eléyìí kú eléyìí náà tún tẹ̀lé eléyìí náà tún tẹ̀lé ẹni tó kàn ní lẹ́yìn eléyìí kó tó wá kan bàbá àwọn àlééfà tìsìn fọ́tò ni wọ́n mọ̀ wá sọ́ọ̀dì títí tí wọ́n fi sáré wá pé ah déjì náà kọ yìí there must be a mistake because wọn lọ́kàn bẹ̀rẹ̀ láti eighteen forty five ó parí sí eighteen seventy ṣebí eighteen seventy lọ́yẹ̀ kó mi ò ti bẹ̀rẹ̀ wọ́n sì kọ eighteen seventy four díàpọ̀ yàrá ṣe gáàsì àbẹ́ ẹ̀kọ́ ni ọmọ ronú ṣé ìwù lọ sọnù láàrin ọmọ wárọ́ká nínú sọlẹ́ àwọn ẹlòmíràn gbé kàlẹ́ndà sí mọ́sálásí kàlẹ́ndà bàbá ti ń ta táyà kàlẹ́ndà bàbá tó ní ibi tó ṣe pé wọ́n ti báyàn kọ́ táyà ẹ̀yin ọmọ wa wò pé ọyẹ kó tún gbé kàlẹ́ndà bàbá ti ń ṣe táyà gan sí torí àti rẹ́ni ti ń tà arẹ́ni ti ń pọ̀ ó kìtà ní í ṣe bẹ́ẹ̀ sì wá máa ronú lóríṣiríṣi tẹ́ẹ̀fì sálámà ẹ dákun bò láti wá sí lọ ìgbà táyé tún da yọ ọ̀ràn ayé ẹ̀rọ gàásì mi létí ẹ̀rọ gàásì mi létí yìí báyìí ọlọ́mọdé ó ṣe sábàbí tọ̀pọ̀lọpọ̀ ó fi wọ́n náà ẹ rí i pé jọmọ ẹlòmíì lè gbé àmì tí ó fi mà pé wọn ń pè ọ mísíkì burúkú ni jọmọ kilẹ̀ jọmọ kilẹ̀ kìkìkì ẹ máa wò pé kí ni ṣẹlẹ̀ torí tí wọn bá dalẹ̀ warawara báyìí ẹ fẹ́ sa tẹ́ ẹ bá tètè fura pé à ń sẹ̀tì tẹlẹyìn dún tẹlẹyìn náà ń ké tẹlẹyìn dún tẹlẹyìn náà ń ké nínú sọláàtì ẹ̀rí pé lómi nínú sọláàtì náà ló ti kò sé sáà kí ni dàwọn èèyàn wa láàmú lẹ́rìí èèlà three handset ti ẹ̀ yẹn ìwọ ò ní mọ tó ń ṣe má ẹni ó sì gbé handset náà sí tó gbé sápò tí ọ̀pá lẹ́nu má pé wo ọ̀gbọ̀dọ̀ sọ̀rọ̀ má láti sìn lọ àti wà ní kótóbà ọ̀tá ìparí sọ́tò lójúmọ́ àkọ́sáyò so òun náà tí handset rẹ bá ti bẹ̀rẹ̀ báyìí ó lọ́ọ́ máa lé ká ni lórí sọ́lá yọ́ọ́ máa lé ká pé panumọ́ ó ti tó bá ok ìwé ẹsẹ̀ palẹ́nu má kó tó wọ sọ́lá gbogbo irú àwọn nǹkan wọ̀nyẹn ní ayé wa tá a wà wọ́n bẹ nínú nǹkan tó ṣe é pé wọ́n mú àwọn èèyàn ká ìrojú nínú ẹ̀sìn ẹni tó yẹ pé ó páàkì mọ́tò síta ó wá paná lẹ́nu rẹ̀ ó sì wá mọ́tíláṣí ó fẹ́ ṣe sọ́láṣí níbo lọ́kàn wà tó táàfì sálámù ìdí mọ́tò ni ọ wà àmọ́ lọ́ fẹ́ ìwò sáwọn olè ti wà nílẹ̀ yìí náà bíi tìlú tó ń ti ń bọ̀ pé sáwọn olè ń bẹ́ẹ̀ bíi bíi pọ́tà ó wá fi mọ́tò lẹ̀ mọ́tò ń ṣiṣẹ́ lọ. pàbọ̀ dánrù rẹ̀ wò maka ọ̀kà bàmà. so gbogbo nǹkan yẹn yọ ọmọ dí kí ọpọlọ èèyàn kó ní sọláàtì ẹni tí ń ṣe sọláàtì títún ti ń gbọ́ rédíò kókó inú ìwé ìròyìn àbẹ́ ìgbọ́rọ̀ ń gbàdúrà pé kókó ni wọ́n bá mójútó lọ́wọ́ àkàràmọ̀kùnmọ̀lá wọ́n ń ka kókó wọ́n ń ka wọ́n wá ọ̀rọ̀ ńlá tó balẹ̀ bí ìbọn yìí mo fẹ́ gbọ́ o mo fẹ́ gbọ́ o ó ti wá gbà pé wá alam nashrah lọ́nkà àbí alam tara kayfa ọkàn ní sínbẹ̀ jama gbogbo ntí o bá ti kọ́ àìrójú bá wa àgbọ̀dọ̀ sínbẹ̀ tá a bá fẹ́ sin lọ àgbọ̀dọ̀ fi sára ẹni tó de ewúrẹ́ mẹ́lẹ̀ níbi títí sọ́láàt ewúrẹ́ lè jákùn sọ́yẹ́ kọ́ kọ́kọ́ mú lọ lé náà ní torí tó wúrẹ́ bá dákun ò ní sáláì dásọ̀lá sọ́mà ló ṣe dásọ̀lá owó lélẹ́yìí mo sì lè túsọ̀ láti bẹ̀rẹ̀ tó gbogbo tí ọba ti ká ìrojú báyìí kéèyàn máa jìnnà sí wọ́n ní pé masíìnì rẹ wọnú mọ́ṣáláṣí àwọn abánisọ ẹrù tá a fi lé wọn lọ́wọ́ wọn pọ̀ láyé wọ́n á sọ pé ọlọ́wọ́n sọ ó gbé títì sẹ́mi pé ọ̀rọ̀ ẹnu tó sọ ọkàn ò ní tẹ̀lé ọlọ́wọ́n sọ táyì sálámà ń bó lọ́kàn rẹ̀ ọ̀wà ìdí màṣíìnì ọ̀wà tọ́ba sálámà àlékún báyìí yọ yóò túlẹ̀ yọ lọ wò bá màṣíìnì sì wà ń bẹ̀ gbogbo tọ́ba ti lè kọ́ àìrójú bá wa á mà jìnnà sí àní jọ́jẹ́ pọ́ wà lára wa lọ́wọ́ wa nígbà tá a máa ń ṣe sọ́lá ìtẹ́ lásán ni wọ́n tẹ́ fáná wa Muhammad sallallahu alaihi wa sallam ọwọ́ ajẹ́tẹ̀ tí wọ́n sàmì sí wọ́n ṣe látara aṣọ àrán tí wọ́n sàmì anabi ojú rẹ̀ wá wọ ibi àmì tí wọ́n sèwọn anabi ni ọkàn mi si kó ndi sọláàtì anabi wa ni ngbọ sálámà ẹ lọ fún mi lọdọ ẹni tó fún mi ẹ bá ń fi gba ìtí ọ̀la mi là ẹ gbogbo àwọn ẹni wa tá ń lò yàn bá ti pọ̀ lára rẹ̀ kọ́ nítorí ẹ máa kíyèsí ẹ rí i pé táwọn máa ń sẹ́ńjìnì ní ti ń sa àwọn ẹni yìí ní àbọ̀wọ́ torí àwọn kọ́lọ̀ ìfẹ́ ti gbé wọn wọnú ara ó ti ga jù ẹ rí i pé èèyàn ò ní sa láìròrí ń jọkàn kátó wá pa àwọn kan ti lọ́ọ́ kọ́ Allah sára ẹni ẹni tẹ́ dúró lé lórí tẹ́ ń rúkú tẹ́ ń forí kanlẹ̀ lé lórí wọ́n tún wá ní kẹ́tì Allah òmálẹ̀ torí ẹ jẹ́ á máa kíyè sára ẹ jẹ́ á máa sára láyé ànábì Muhammad sallallahu alayhi wa kò sẹ́ni dépò káàpọ̀ wọn tẹ̀ sí mọ́ṣáláṣí ilẹ̀ ẹlẹ́ rẹ̀ ìpẹ́ lásán àtòkúta wẹ́wẹ́ ilẹ̀ ẹlẹ́ mọ́ṣáláṣí ànábì sallallahu alayhi wa sallam Anas ibn Malik radiyallahu anhu wọn lànàbì wà lè wá ńjọ kan wọn fẹ́ẹ́ ṣe sọlát fẹ́mi àti yá mi àtọ̀dọ́ǹde kékeré kan mo á bẹ̀rẹ̀ sí mọ́ mi mo fi ń fọ ẹni tànàbì odò ẹni ń bẹ láyé tiwọn náà mínísì àwa náà lẹ́ni tiwa tó lókà àbá ni àlóríṣiríṣi táwọn bá tún kún láró tí wọ́n máa kún yùn tó bá wọṣọ funfun ọgbà máàkì irú àwọn ẹni tiwa tó lókà ọgbà máàkì so àwọn náà lẹ́ni tiwọn láyé gbà ọ wá ní mọ̀ wọn fomi fọ̀ níbi tó tó dírán èdè wọn fomi fọ̀ débì kan ànábì wa dúró lórí rẹ̀ sallallahu alayhi wa sallam torí ẹ̀ ànábì ni wọ́n lọ pààrọ̀ èyí tó kọ àìrójú bá wọn ibi láti mọ̀ ikpe gbogbo nítorí àti kọ́ àìrojú bá wa níbi sọ́láàt kò sínú lànà àwọn ẹni rè ikpe kọ́ wà lára wa. iná lànà bí sallallahu alaihi wasallam sọ pé tí wọ́n bá gbóúnjẹ dé tásìkò sọ́láàt bá tó oúnjẹ ni wọ́n kọ́kọ́ jẹ nítorí wọ́n bá gbóúnjẹ dé tàì gbóúnjẹ dé ọwọ́ ni wọ́n sì ọmọ tó ń ti pé wọn náà lọ rán wọn wọn lọ bọ dáka wọn sì rárá ń dàbà òtútù àti tàkì àtẹ̀dọ̀ so wọ́n wá dé tàì dé gbé kọ́ ọmọ dájú pé ìdíyà fọ́ọ̀n kan rẹ̀ ọ irú roundabout tí wọ́n wá rí <laughs> ṣé sàkí ó pẹlẹbẹ wọ́n rí ni àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ dé sálámà sàkí roundabout sàkí lọ́mọ̀ọ́rù torí ẹ̀ kọ́kọ́ jẹun náà bá jẹun rẹ tán wàá lọ lọ jẹun bẹ́ẹ̀ náà lẹni tí gbẹ̀ngbọ̀n títọ̀ ń gbọ̀n lọ yàgbẹ́ dáadáa kọ́tọ̀ dáadáa kọ́ wa fọkàn tó balẹ̀ sí lọ gbogbo eléyìí ẹ jẹ́ ká mójútó kọ́nà ọba kọ́ gbà fún wa a ti mọ̀ pé irú àkókò tá a wà ń bẹ̀ yìí òní ti ṣe ọjọ́ kejìlá nínú oṣù delqẹ́ẹ̀dà a mọ̀ pé irú àsìkò yìí ìpalẹ̀mọ́ lọ́tún lọ́sì òun náà ni mùsùlùmí ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé iná là á máa ń ṣe fún hajj nítorí pé hajj òun náà ní orígun karùn nínú àwọn orígun àìsàn islam márààrún walillahi ala nnasi hajjul bayt man istata'a ilayhi sabila wa man kafara fa inna allaha 'anil 'alamin ọlọ́run sì hajj lọ́ràn yẹn lórí àwọn èèyàn ìyẹn àwọn mùsùlùmí àwọn mùsùlùmí gan ẹnikẹ́ni tó bá lágbára àti ìkápá àti lè lọ sí i ṣùgbọ́n tó bá ṣe kèfèrí láti lọ ṣe hajj ọlágbára rẹ̀ ọkọ̀ láti lọ wọn náà lọ mọ̀ pọ́lọ́ rọrọ̀ ju gbogbo yín lọ. anabi sallallahu alayhi wa sallam ọsàn náà àdéhìí tó ń rege òní inna allaha qad kataba alaykum alhajj fahujju ọlọ́run ti ṣe hajj lọ́ràn yẹn lórí yẹn máa ṣe hajj. ẹ sì rí i pé gbogbo àwa mùsùlùmí kò sí bí ilé ayé ti ṣe lè dùn máyà tó kò sí bó ti ṣe lè kan máyà tó bàbá ńlá nǹkan tí gbogbo wa fojú sùn ni pé ọlọ́run dákun má ṣe má kàlẹ́ wà wá wa afẹ́ lọ hajj afẹ́ hajj afẹ́ hajj ima abe bẹ lórí ẹ̀yìn wa torí ẹ̀ ló fi jẹ́ pé owó tá a rí tùtọ̀ gan nínú ayé wa iná là fi dojúkọ iṣẹ́ hajj ẹnìkan ò sì sínú wa ó kówó túlùtúlù ń kalẹ̀ lọ hajj tọ́wá rúwúyẹ́ rẹ̀ kan pé mo fowó wàláhì kò sí tìdùnnú tìdùnnú lẹ́ẹ̀fi kó mílíọ̀nù yẹn kalẹ̀ ẹ lọ sí hajj inú àwọn ẹni ti lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí ọlọ́run dákun gbà lẹ́sìn lọ́dọ̀ wọn àwọn ẹni ti lọ ọlọ́run má ṣe wọn àwa ti lọ rí ọlọ́run má ṣe lálọ́ ma fún wa lọ́dún tá a wà nínú rẹ̀ yìí eléyìí ti miladi twenty twenty a rí pé ó gbé bá gbogbo ilé ayé kò sí ìlú kan tó mórí bọ́ńbẹ̀ àwọn kan ò sí tí wọ́n jàjà bọ́ńbẹ̀ òun náà ni àrùn coronavirus àrùn yìí báyìí gbogbo àyè ló ti ṣẹlẹ̀ o ó ṣẹlẹ̀ títí dé ilẹ̀ mímá níbi táǹtì lọ sí hajj kódà iye ìyàtọ̀ lọ́nkádàrà kọ́ náwó gan-an ní ilẹ̀ mímá nǹkan àwọn pọ̀ jantirẹrẹ àwọn èèyàn tó ti kú wọn ò kéré rárá ló ń kà tó ń ti gbogbo ìyànjú tó ń ti gbogbo ááyán eléyìí tí ìjọba ṣe lórí kẹ́mi àwọn èèyàn tí wọ́n lùgbàdì rẹ̀ ọmọ bọ̀ ẹ̀tọ́ lọ́n kọ́ pé yóò kúkú lórí kí ọmọ mú àwọn èèyàn pọ̀ iye òǹkà tó lọ́n sọ pé yóò mú ó sì mú wọn lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn kan wá béèrè wọn ní sẹkọ tako àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kápẹ́ coronavirus ọwọ́ Madina gbàtà nàbì sallallahu alayhi wa sallam sọ pé ọlọ́run ti fi àwọn madina níbi kí Madina a sọ pé lódodo àdìsí yẹn ó ṣùgbọ́n tí Ànábì sallallahu alaihi wasallam ń sọ ń bẹ̀ pé kò ní ráyè wọ Mẹ́dínà ní at-ta'un at-ta'un oríṣi kan ni nínú àwọn oríṣiríṣi àjàkálẹ̀ àrùn tó wà torí pé àjàkálẹ̀ àrùn ni wàbà ta'un oríṣi kan ni torí ẹ̀ wàbà oní jeans tó má pè kan ní jeans àwọn ànúwà àwọn máa ń wá bẹ̀rẹ̀ nínú àwọn oríṣiríṣiríṣi tó wá bẹ́ẹ̀rẹ̀ òun náà ni tọ̀ọ̀rùn gẹ́gẹ́ bí èèyàn wọ́n máa sọ pé insan jeans nìyẹn èèyàn yẹn wá lóríṣi méjì ó lè dákọ ó lè jábò akọ àtabo oríṣi ni wọ́n ń pa wọn wàbá òun là àjàkálẹ̀ àrùn àjàkálẹ̀ àrùn òun ló kọ tọ́fẹ̀ tó gbòòrò àwọn oríṣiríṣiríṣiríṣi wà bọ́ bẹ́ẹ̀ nínú àwọn oríṣiríṣi àjàkálẹ̀ àrùn ni ọ̀hún òun là nàbì sọ pé kò lè wọ Madina kò sì wọ Madina kò wọ Madina rí ṣùgbọ́n coronavirus Ebola virus ẹ mọ̀ pé àwọn eléyìí nǹkan míì ni kìí ni tọ̀hún ànábì ó sọ pé wọn ò wọ Madina nítorí pọ́nrọ́ ànábì sallallahu alaihi tó fẹsẹ̀ múlẹ̀ tó gúnrégé àkùdé ìbá torí ẹ coronavirus lè wọ Madina ó lè wọ Mẹ́kà ó sì ti wà torí di eléyìí ìjọba ní Saudiya ń wá wò ó wípé kí la lè ṣe tó lè tí ọmọ ẹ̀dá lọ́rùn nígbà tí àdánwò yìí ti ṣẹlẹ̀ tó ń ti kọjá kárí ilé alọ́ta ó pọ̀ tá a bá sọ yìí pé fúdi ti ń ṣẹlẹ̀ o. agbélẹ̀kùn hajj agbèdìpá ẹnìkan ò ní ṣe hajj rárá rárá lọ́dún yìí kìí sì ṣèṣin ìnirú ó ti ṣẹlẹ̀ rí ó tún ṣẹlẹ̀ rí ó tún ṣẹlẹ̀ rí lọ́pọ̀lọpọ̀ ọgbà ìgbà kankan nínú ìgbà tí wọ́n lọ hajj látàrí àjàkálẹ̀ àrùn kan tó wà láyé ńgbà náà ni. bàbá sì sọ pé tàbá sọ pé pé káwọn èèyàn wá sí hajj wọ́n ní à maka madina ó yẹ kó jẹ́ tàwọn saudiya ó yẹ kó jẹ́ ti gbogbo àgbáńlá ayé ni sẹ́yìn náà rí bí wọ́n ṣe ń sọ̀rọ̀ rẹ̀ báyìí wọ́n ní ká má wá sí hajj àwọn ẹni ibú ẹ sọ bẹ́ẹ̀ abẹ ni sọ bẹ́ẹ̀ ẹ̀yin náà kúkú sọ bẹ́ẹ̀ ẹ̀yin náà bẹ́ẹ̀ nu ẹni tí wọ́n sọ bẹ́ẹ̀ ebi ìyàn lẹ́yìn náà tọ ọ̀kan nu ọdọ tá a bá sọ pé gbogbo yẹn wá sí hajj wọ́n tún ní ẹ wọ àwọn alákòóbá tí ẹ ibi tí wọn ò tí ì lárùn káwọn tún gbé lọ lé ńgbọ́ jẹ́ pé ó ti di tọrọ fọ́nkálé lórílẹ̀‐èdè tiwọn wọ́n fẹ́ tà fáwọn míì wọ́n mọ̀ á pé gbogbo ẹni tí àwo tiẹ̀ bá ti ta yóò mọ̀ wá kí tẹlomi ọ̀fọ́ ni. ẹ̀sùn wíbẹ̀ abẹ́ ni wíbẹ̀ ẹ̀sùn wíbẹ̀ ọ̀dà tó bá ní ọ̀dà àwọn èèyàn tí ń bẹ́ẹ̀ nu orílẹ̀‐èdè wa lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọn ò ní sì dálẹ̀ wà wọ́n á jọ mọ orílẹ̀-èdè wa wọ́n sì jájòjì àmọ́ tó wà lórí orílẹ̀-èdè wa báyìí tí èsì pé wọ́n ṣẹ̀ṣẹ̀ wá wọ́n ti wà nù lì. àwọn nìkan lágbà láàyè kí wọ́n ṣe hajj ẹ mẹ́tẹ́ lómi ọ̀wá láti jà àwọn ẹni dáàtún wọn àgbà láàyè láti ṣe hajj nù wọn náà á tún ṣe àyẹ̀wò fínífíní fún wọn. yọ wá jẹ́ pé ẹ̀ta oró nínú ọgọ́rùn èèyàn lágbà láàyè láti ṣe hajj yẹn kò wá ní fi já sí pé àkókò ṣe hajj rárá lọ́dún yìí wọ́n tún rí i pé tọ́ báwọn bá tún sọ bẹ́ẹ̀ wọ́n sọ pé ìmọ̀tara ẹni nìkan ni bí ọba ajẹ́ ìmọ̀tara ẹni nìkan wọ́n lẹ́ni tí ń orílẹ̀-èdè nìkan ní orí hajj hajj tẹ́ mọ̀ kọ́ran yàn ní lórí gbogbo mùsùlùmí kí ni ń da yín láàmú. ẹ̀sùn wí bẹ́ẹ̀ torí kò sí a tó lè rẹ̀ dá lọ́rùn dàbí ẹni tó dúró ni wọ́n sọ pé ẹ̀yìn mi lọ́wọ́ abomi dùn lọ́wọ́ abomi dùrọ̀ ó tún tó bomi yóò sọ pé tó o bá lè jókòó ọba ti dáa jù ó tún jókòó pé sórí àga ló ti yẹ kó o jókòó sórí pépele tí wọ́n ti sọ̀ ní ibẹ̀ ni kó ti lọ jókòó ó tún jókòó ń bẹ̀ tún sọ pé a ṣé jíjókòó lọ yẹ̀ wọ ni dákòókò láàrin yìí ẹ dákòó kí lẹ lè ṣe tó lè rọ̀ yẹn lọ́rùn kò sí torí àwọn sọ yìí pé tó bá yẹ pé ìyọnu èèyàn lẹ́ máa ń wá ẹ̀ẹ́dùnmúlẹ̀ mọ́fò ǹjẹ́ yẹn sọ pé kó o ṣe tó o bá ṣe wọ́n yọ́nú sí ọ òun náà ló ṣe tó tún fi bínú sí ọ ìyọ́nú ọlọ́run yẹ ká máa wá àmọ́ ìyọ́nú èèyàn òfo lásán òfo tún fẹ́ tí ọ̀já máa ń kankan èèyàn gan tó fẹ́ tó fẹ́ máa wá ìyọ́nú rẹ òǹgọ̀ ọ̀mọ́ tó ń fẹ́ à ń bọ̀ síbọ̀ sí yóò pé kó o ṣe ìyọ́nú ọlọ́run yẹ ká máa wá ìjọba wa sọ pé ní ìsìn eléyìí ti parí làwọn mú ẹni tó ti wà nù kọ́ńtìrì ìbáàjọ́ ọmọ Saudi ìbáàjọ́ ọmọ Nàìjíríà ìbáàjọ́ ọmọ Indonesia ìbáàjọ́ ọmọ Somalia ìbáàjọ́ ọmọ America ìbáàjọ́ ọmọ Britain ìbáàjọ́ ọmọ France ìbáàjọ́ ọmọ Germany tó ti wà nù kọ́ńtìrì àwọn torí sábàbí kan àbí sábàbí mi ó lè jẹ́ ọmọ tó wá kẹ́kọ̀ọ́ ó lè jẹ́ ẹni tó wá ṣiṣẹ́ ohunkóhun ó lè gbé ọ wá ó sì lè jẹ́ pé múra lọ wá ṣe ni kòrónà sí ọmọlé táwọn èèyàn ò fi lè padà lù wọn máa kótó di pé wọ́n sì ọ̀nà gbogbo orú àwọn eléyìí ni wọ́n screen wọ́n ṣàyẹ̀wò fínífíní fún wa ẹni tó bá fẹ́ ṣe hajj àwọn wàá yọ nǹka tí òfin tún ní pọ̀jù tó dáhùn ẹ̀ bá tún lọ pọ̀jù kọ́mẹ́jẹ pé ẹni tí ò tí ì ní lára hajj náà lọ ní òtún ti kó wálé wálé ti parí làwọn mú nítorí bá wàá wu ẹlẹ́nu kọ́ máa sọ àwọn ti rí pé ìrọ̀rùn tó wà ń bẹ̀ ó ju tàwọn yòókù lọ ìdínà aburú tó sì wà ń bẹ ọ̀pọ̀ ju tàwọn yòókù lọ kí gbogbo wa náà ká pọ̀ ládùúà ntí rún lẹ̀ kọ́ lọ́n tètè bá wa kásẹ̀ rẹ̀ lẹ̀ ká padà sípò àlàáfíà bá ti ti wà tẹ́lẹ̀ kọ́mọ̀sí nu ẹ wà ní wá iye báyìí ló lè wá ń àwọn tó wà lé nìkan ni ọ wà ẹ sì já bẹ̀rù ọlọ́run nítorí pé téèyàn bá mọ irú ojúṣe ìyànjú táwọn ẹni tí ń ṣèjọba Saudi Arabia tí wọ́n máa ṣe lórí àti mú kí àyè àwọn àyè àbọ̀wọ̀ àwọn àyè mímọ́ wa ta nínú Islam kọ́ máa bẹ níbi àpọ́nlé èèyàn máa dúpẹ́ fọlọ́n gbogbo gbà ni. wọ́n ná bàbá lówó lórí àti mú kí àyè yìí kọ́ máa bẹ níbi bẹ́tọ́ dà lọ́dọ̀ tó yẹ pé kò sí mùsùlùmí kan láyé tí ó débẹ̀ tínú rẹ̀ ò ní dùn wọ́n ń gbìyànjú léyìí tó ga ẹ rí i pé gbogbo lọ́ba lọ́ba láyé òun náà ló lórúkọ ọ̀nàgídẹ tí ń jẹ́ wọ́n lè kọ́kàn ọ̀ọ́ni wọ́n lè kọ́kàn aláàfin wọ́n lè kọ́kàn ṣọ̀ún wọ́n lè kọ́kàn olúwo tọ́ àwọn ọba tí wọ́n kí làwọn ń jẹ́ tó ní Saudi Arabia wọ́n ń pè wọ́n ni àbónímọ́kà àti Madina rárá khadimul haramaini sharifayi olùsíṣẹ́ sin mọ́sálásí àbọ̀wọ̀ méjèèjì wàláhì olùsíṣẹ́ sin mọ́sálásí àbọ̀wọ̀ méjèèjì eléyìí ni orúkọ ọ̀nàgídé àwọn ọba tiwọn. ìmọ̀ àtisẹ́ sin mọ́sálásí àbọ̀wọ̀ méjèèjì ni làwọn kà kún àpọ́nlé torí rẹ̀ lẹ́ẹ̀kan lọ́dún wọ́n máa fọ kàába tí wọ́n ṣílẹ̀kùn kàába tí wọ́n fọ́ ní gidi sẹ́mẹ́ntì máa kọ́kọ́ fọ̀ ọba Saudi Arabia náà kọ́kọ́ mú gbalẹ̀ tí ó fọ̀ ìtumọ̀ khadimul haramaini sharifaini ẹni tó bá sì lọ àjìrì lọ́ọ́ mọ̀ pé gbogbo tí mo sọ ìké sá lọ ìwọ náà máa rí láti ìgbà tó bá ti sọ kalẹ̀ títí tó tún fi kú Saudi Arabia ó ní mọ́tòwì jùkọ́ máa sọ Allahu Akbar lọ ah àwọn ìjọba yàtọ̀ àwọn ìjọba yàtọ̀ kí ni nǹkan téèyàn á ṣe tí ìgbáyé gbádùn àlejò tó wọlé ó fi rọrùn fún tí ó fi lọ wọn ó sì tayọ bẹ́ẹ̀. ìwọ náà sì máa ma ìlú mi mọ wàyí mi ṣàlejò tó bá lọ sí hajj àbọ̀ lọ sí umrah torí rẹ̀ tá bá wá gbọ́ pé eléyìí ni ìgbésẹ̀ tí wọ́n gbé lọ́dún yìí ẹ jẹ́ káwa náà máa pa onísọkúsọ lẹ́nu mọ́ àwọn afẹnuwarọ́fù àwọn tó pé wọn ò rí di wọn máa fẹnu jáde tì ẹjẹ á máa pa wọn lẹ́nu má èyí tí wọn ṣe yìí lọ dáa jù torí tí wọn bá ṣílẹ̀kùn pé kí tajà tẹran kọ wá ọlọmọdé agbẹntì ọdà lọlé tí wọn bá sì tún kọ fún gbogbo yẹn pátá korongodo kò tún dáa tó ẹni tó ànulé wọn ò sì sẹ́mọ́ lórí ọmọ àlú wọn torí ní Saudiya kò sí irú ẹ̀yà náà tí ò sí mbẹ̀ kò sí ọmọ orílẹ̀ náà tí ò sí mbẹ̀ tẹ́ bá sì fẹ́ máa bẹ́ẹ̀ ìyẹn sábà ti lọ sí mọ́sálásí anabi muhammed sallallahu alayhi wa sallam àbí mọ́sálásí maka ẹ má fi gbogbo ẹ̀yà ló pé síbi. torí di àwọn eléyìí ni wọ́n ní wọ́n fún láǹfààní àti ṣe hajj. wọ́n yẹn lẹ́dàá wa kọ́ba akásí àbúrúkúrò ńlẹ̀ àwọn ẹni tí wọ́n ti lùgbàdì àárẹ̀ yìí tí wọ́n sì ti bá bẹ́ẹ̀ kú ọlọ́run forí jìn wọ́n tí wọ́n bá jẹ́ mùsùlùmí ọlọ́run kó ní kó ṣe kú ní sinmi fún wa àwọn sọ aláyé ọlọ́run kó wa kó là wa kó gbà á lórí gbogbo àrùn kárùn-ún kọgbà lori gbogbo a kọlọ yẹn lẹdọ akójú ká máa bẹ dáadáa gbogbo àwọn àyè mímọ́ àtàwọn mùsùlùmí ní Mẹ́kà ní àti gbogbo ibi tó tún ṣẹ́kù sí Ọlọ́run wa ṣọ́ Ọlọ́run kó wa dáàbò wa wa bo. àwọn ẹni tí sì ń ìjọba abẹ yẹn náà tó pé mójútó wọn pa má da wọn lágara àwa mùsùlùmí náà hajj tọjọ kan nínú orígun ntẹni tí o ti lọrí tí o fi lọ nírọ̀rùn Ọlọ́run ọba má fi wọn wọn Ọlọ́run Ẹlẹ́dàá wa kó ṣe ní ìrọ̀rùn fún gbogbo wa Ọlọ́run kó sì tẹ́wọ́ gbà lẹ́sìn lọ́wọ́ gbogbo ẹni tó bá rí ṣe káwọn rántí pé a rí hajj lọ a rí hajj lọ nínú ìjọsìn tọ́lọ́run fi pa wá láti bí ká máa mójútó wọn náà ní sísè àsọlẹ́t fún ọ̀gá wa nabi Muhammad sallallahu alayhi wa sallam torí pé Ọlọ́run àtàwọn màláíkà rẹ̀ náà àwọn náà ń ṣe àsọlẹ́t fún anabi Muhammad. صلى الله عليه وآله وسلم فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم انا نسالك بانك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ان تصلح لنا بلادنا نيجيريا وان تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها اولها واخرها ظاهرها وباطنها برحمتك يا ارحم الراحمين ربنا اتنا في الدنيا حسنه وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم